ẹ̀yin èèyàn mi mo ti dé o èmi ọmọ yín tòótọ́ balógun bọ́jí àbíbá ètò ta ní fún yín lónìí ni oríkì kí ni oríkì oríkì jẹ́ ọ̀kan lára àwọn àṣà yorùbá tí a máa ń gbà láti fi kí ènìyàn tàbí gbé oríyìn fún ènìyàn ní ilẹ̀ yorùbá gbogbo ìlú ilé ilẹ̀ kódà ènìyàn kọ̀ọ̀kan ló ní oríkì tiẹ̀ oríkì sábà máa ń kún fún ìgbóríyìn ìwà sí iṣẹ́ ẹ̀sìn àti ipa tí wọ́n ń kí ìkọ́ni àwùjọ wọn èyí sì máa ń jẹ́ èsípayá sí irú ẹni tí wọ́n ń kì náà oríṣi oríkì ló wà tí a bá fẹ́ ṣàlàyé a ní oríkì ìdílé gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú oríkì ìlú oríkì orílẹ̀ adẹ̀ ní oríkì ìdílé kọ̀ọ̀kan àpẹẹrẹ irú àwọn oríkì tí mo mẹ́nubà síwájú òun ni tí a bá sọ wípé oríkì ìbàdàn oríkì ìjẹ̀bú oríkì ọ̀ṣun àwọn yìí ni oríkì ìlú tàbí oríkì orílẹ̀ tí a bá wá sọ wípé oríkì ìdílé àwọn ni oríkì oníkòyí oríkì bọ́jẹ́sánmọ́ oríkì onígùn ayọ̀ oríkì ìdílé pọ̀ lọ jára gẹ́gẹ́ bí a ṣe ní àwọn ìdílé oríṣiríṣi èyí tó gbẹ̀yìn náà ni oríkì ènìyàn ènìyàn kọ̀ọ̀kan ló lè dá ní oríkì bí oríkì òjó oríkì àjàdí oríkì ìbejì oríkì àìná bí ó tiẹ̀ jẹ́ wípé wọ́n jẹ́ oríkì àmútọ̀runwá ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ oríkì ìdílé kan oríkì bọ́jẹ́sọmọ a máa mú èèyàn kan nínú oríkì orúkọ tí ènìyàn bá ń jẹ́ bíi àwẹ̀rọ ọmọ bọ́jẹ́sọmọ á wàá fi kì í nídìílé wọn. àwẹ̀rọ ògùn ọmọ bọ́jẹ́sọmọ ọmọ ẹjọ́ òrìtàn ọmọ àrà ìbò ọmọ anídẹ́ǹdì ìbọn ọmọ abilẹ̀kẹ̀ púpọ̀ lọ́rùn èṣù ọmọ akékakaka kọ́lọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ ó ṣe ọmọ atẹ́niwíjọ́ nítorí kí wòwòwò ọ̀rọ̀ má bàa gbọ̀ndà sílẹ̀ ọmọ baálé baálẹ̀ ọmọ abèṣù lóde èyí tí ò léṣù lóde àbọ̀ ọ̀rọ̀ èṣù lọ́rùn àwẹ̀rọ ti léṣù lóde ọ̀rọ̀ èṣù tán lọ́rùn rẹ̀ ọmọ egun bọ̀dán ọmọ ará ìsokùn ará ọmọ ebi ń pejò ahun yan àtejò àtàwọn kan ẹ̀rọ jíjẹ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí olúkálùkù ṣe ní oríkì ìdílé tiwọn nìyẹn ibi tá a máa dá ètò ìní dúró sí ní títí tá a fi tẹ̀síwájú pẹ̀lú àṣà ìsọmọlórúkọ lọ́sẹ̀ tó ń bọ̀ orúkọ mi ò yí padà bọ́jẹ́ sọmọ àbíbá ó dàbọ̀.